وعلى آله وصحبه والتابعين له بإحسان إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún anábì wa Muhammad gbogbo àwọn aráalé anábì àwọn sàhábà anábì gbogbo ẹni tí ó ń tọ ìlànà anábì sallallahu alaihi wasallam tó fi di ọjọ́ ìgbéǹde alkiyama kọ́lọ̀ kọ́ bá wa fi dáadáa ikú fi kárí gbogbo wọn. wọ́n ti à ń gbọ́ ètò àdéhùn yóò sọ̀rọ̀ òun náà ni <clears throat> ó tún bẹ̀rẹ̀ báyìí ní ogún orí afẹ́fẹ́ gbogbo aláké pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. fún àti àbámọ̀ ń tẹ̀lé ètò yìí lẹ́yìn pé nǹkan kan ni mo dá dúró ní ètò kan ní nǹkan bí oṣù ẹni nǹkan ní bí oṣù méjì sẹ́yìn nísìnyí tí mo fi bẹ̀rẹ̀ alugọ̀rọ̀bá àbí nílá ìtàn àìlá ọ̀rọ̀ náà ni. ma tó padà síbẹ̀ ẹni pé ètò tí mo dá dúró nígbà yẹn náà ni maharimillah maharimillah àwọn nǹkan tó jẹ́ nǹkan tí olúwa bá ṣe ní èèwọ̀ tó mo ṣàlàyé wípé nǹkan tó ń jẹ́ maharimillah nǹkan tó lọ́wọ́ bá ṣe léèwọ̀ fún àwa ẹ̀dá tó dá kí a gbọ́dọ̀ débẹ̀ kí a gbọ́dọ̀ rẹ̀. tó mo lè ṣàlàyé àwọn ọ̀nà tá a máa fi ń dá àmọ̀ pé á ah, èèwọ̀ ní kinní yìí bóyá arínú al ni àbí arí nínú hadith anabi sallallahu alayhi wa sallam tó sọ pé nǹkan yìí èèwọ̀ ni tó mo jókòó yé wa ipe <clears throat> ká sọ pé kinní yìí èèwọ̀ ni ipa ẹnìkan kan ọ̀ka àti ọlọ́wọ́n ọba nìkan oṣù náà ló lè sọ pé nǹkan yìí èèwọ̀ ni tòun wá gbẹni mo ti jẹ́ kó yọ ká máa sọ àwọn nǹkan látọ̀dọ̀ ara wa wípé kíní èèwọ̀ ni káwá nínú kíní káwá nínú àṣà yorùbá èèwọ̀ ni à àfi kéèyàn ó mú ní tí ó fi ẹsẹ̀ yẹn múlẹ̀ látinú al-Qur'an àbí látinú hadith Nabi sallallahu alaihi wasallam kéèyàn tó lè pe nǹkan kan ní èèwọ̀ torí pé at-tahrimu wat-tahlilu haqqun lillahi yìí ẹ̀tọ́ ni káníkíní yìí èèwọ̀ ni ẹ̀tọ́ ọlọ́run ọba ni o nítorí ẹ máa ṣe ẹ gbọ́dọ̀ ṣe ẹ̀tọ́ ọlọ́run ni kì í ṣe àṣà ní ó máa determine níta máa fi dá nǹkan tó bá jẹ́ nǹkan ìwọ̀ mọ̀ mo ti mú àwọn àlàyé wálé rẹ̀ yẹn lónìí bí tí mo fẹ́ lọ òun náà ni pé àkọ́kọ́ nǹkan tí ó jẹ́ nǹkan ìwọ̀ ìwọ̀ tó ṣe pé tí a bá ń sọ pé kíní yìí o ìwọ̀ ni àkéńdé díẹ̀ ṣàkọ́kọ́ nǹkan yẹn òun náà ni àṣírìkù billah ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ọba ìmú orogún pẹ̀lú ọlọ́run ọba ìgbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún nǹkan tó dá nínú àwọn ẹ̀dá rẹ̀ inú nǹkan tó jẹ́ nǹkan àkọ́kọ́ tó jẹ́ ìwọ̀ tí mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí ni. táwọn wa ọba أعوذ بالله من الشيطان الرجيم قل تعالوا أطلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاك نحن نرزقكم وإياهم ولا تقربوا الفوائش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون olúwọba níbi ìbẹ̀rẹ̀ ayà yẹn ọlọ́run ní kúl wà nẹ́bí sọ fún wa ìta àyàlẹ̀ o gbogbo yín ẹ wá ń bì gbogbo ẹ̀yin ọmọ ẹ̀dá ènìyàn ẹ̀yin yahudu ẹ̀yin nasara ẹ̀yin ẹlẹ́bọ ẹ wá ń bì atlu ma harrama rabbukum alaykum ẹ̀jẹ̀ ń kà fún yín ohun tó ń jẹ́ wọ̀ ẹ̀rẹ́ báyìí ma harrama.

kó ìmú orogún pẹ̀lú ọlọ́run òun ló kó sínú òun ló kó ìgbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún nǹkan míì ẹ̀bọ náà ló kó sínú so ṣíríkù bíllà ìṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba ẹ̀rí gbogbo ẹni tó bá ti ń jẹ́ mùsùlùmí ń tẹ́ gbọ́dọ̀ rí kí ẹ papọ̀ òun ni pé ká ní mùsùlùmí amẹ́lẹ́bọ ni ah so ó kọ méjì tí ẹ gbọ́dọ̀ papọ̀ lára yẹn so oúnjẹ mùsùlùmí fi ń jẹ́ lẹ́bọ̀ àhẹ́rọ̀ o kò jẹ́ yín o lè jẹ́ méjèèjì papọ̀ ọyà àjẹ́ kan ni nínú kó jẹ́ mùsùlùmí kẹbọ mọ́ sí mbẹ́ àbí kò sì jẹ́ lẹ́bọ̀ kí islam mọ́ dùn mọ́ sọ inú tí yẹn mọ wá ń sọ́ra fún òun náà ni pé gbogbo gba ni mùsùlùmí gbọ́dọ̀ máa wò pé ṣé mo bọ́nú ẹbọ ṣé mo là níbi ẹbọ torí pé ẹbọ ni ó léwu fún ìṣẹ̀mí ayé ọmọ ènìyàn bákan náà léwu fún ẹ̀sìn ọmọ ènìyàn ó léwu fún ẹ̀sìn ó léwu fún ìṣẹ̀mí ayé èèyàn ṣe rí ewu tí ń bẹ nínú ìṣẹ̀mí àbí kí n tó máa lọ kí n tó máa sọ àwọn ewu tí ń bẹ ń bẹ gan kí ni nǹkan ń pè ní a bá ń ṣàlàyé ẹbọ ní àwùjọ yìí hmm. yóò àwọn èèyàn ń ta fáwọn èèyàn ní fifty naira táwọn èèyàn sì ń rà so torí pé kí ni ẹ máa rí àwọn èèyàn wọ́n máa polówó pé ti ọlọ́run ọba máa ń ṣe gẹ́gẹ́ yẹn wọ́n ní ọlọ́run ọba wọ́n ní kọ̀ọ̀kan àjò nǹkan kan bẹ tó lè ṣe Allahu Akbar so bí ìyá yóò ti máa gẹ́tì nǹkan tí mo ń sọ díẹ̀ díẹ̀ ẹlòmíì lè wá láti Òṣogbo ní ìsọlápòjúwe yóò wá ní òun gbé òka wá sí lọrin ẹ̀rìn òka yẹn wá ní yọmọta ní wàásù àbí hundred naira yóò wá ní òkà yẹn wá ní ọmọ tó bá ti ń fi sọ́wọ́ ẹ̀rí so òkà yẹn ẹ wá rí ṣe rí ẹni tó bá ń tó bá tí ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ìmú orogún kún ọlọ́run ní tí kọ́ mọ ń gbà nínú làákàyè ni ní kọ́ ń gbà lára ẹni tó bá ń ṣẹbọ gbogbo ẹni tí làákàyè rẹ bá jiná bá jiná so yóò rí bí jìnà ṣẹbọ àmọ́ ní àyìngbà tí yẹn bá ń ṣẹbọ yẹn lọ́wọ́ ẹ sì mọ̀ rí àpẹẹrẹ àìnílàkàyè ìdákùnrin tó wá wá láti Òṣogbo tó wá wá sí Ìlọrin tó wá ń pariwo pé ẹ wá máa ra òka òka àjíjọlá nẹ́bì tí ó mọ̀ mú yín tà ọmọ ta wìtìwìtì ṣé ìgbà tí wọ́n ní òka tí wọ́n mú ọ̀tà yẹn tí wọ́n mú yẹn tà ó yẹ kó jòkó ṣòdògbò ní tí gbogbo aráàlú ọ̀rìn máa wá bá ọ ká máa wá ra òka rẹ òka tí ń tà yẹn wọ́gẹ́rẹ́ lọ́wọ́ تشفي الدواء الذي في قوم وسضنا وغغل لو sọ pé ògùn rẹ̀ o fún ẹni tó rẹ̀ fún ẹni tí ó gbádùn ah wọ́n gẹ́gẹ́ sí ni wọ́n ń tẹ̀sán kíìmù wọ́n gan aláàárẹ̀ ni ọ́ torí kò sẹ́ni tí ó dá lójú kò sẹ́ni tí ò ní dá lójú pé tó fi mú wọn látò ṣogbo yẹn tó fi wá ń polówó ọ̀ọ̀tà so ó túmọ̀ sí gbogbo ẹni tí bá ń ra rú òkà yẹn gan so ẹni tí ò wọ́n yẹ kó kọ́ òkú láti bolẹ̀ ti wá kọ́dà kó jẹ́ pé nìlọ nínú ti wá tí ó jòkó sínú ilé rẹ̀ kẹmọ wá wọlé wá bá òkà àwọn lọ́dọ̀ rẹ̀ á jẹ́ kí wọ́n gan ọ̀tà ní jẹ́ báwọn ló fi jáde bọ́ta ó tún wà lè gbé máikrófóònù yóò tún wá máikrófóònù síkà tó lé yóò tún wá ló máa pariwo yèèyè yèèyè tó lẹ́bi mọ̀ pé ọ̀hún òòrè òòtà ní jẹ́ báwọn ṣùgbọ́n àwọn nǹkan yìí ní mo fẹ́ wá sọ pé ní tó bá mi débẹ̀rẹ̀ gẹ́ni pé àwọn nǹkan yẹn wá ní ẹ̀bọ wá ní pẹ̀lú ọlọ́run torí pé ọlọ́run bá ní arrazik òun ni rọ̀záàkù yarzuqu man yasha'u bi ghayri hisab iṣẹ́ tó ipò ọlọ́run ní máa ń ṣe ni ní mo fún yẹn lárzik ń ló lè ní kéèyàn tà òòka ò lè mú ọ̀tà òòka tó ń dè mọ́wọ́ ọ̀hún tó òòka tó ń so mọ́wọ́ kò lè ṣọ́ ẹ̀wọ̀n lèmi ò tó wáhùn ní òòka ìṣọ́ ẹ̀dàkùn tó ti ń tọ́ ti ń bí ọ níjọ́ tán bí ọ jáde báyìí àbí inú oyún náà òkà yẹn ló fi sọ́wọ́ náà fi bí ọ wáyé òkà yẹn ni ó fi dé ọmọ ọdún tó fi dìdìdìdì tó gbogbo tó gbọ́n tó mọ̀ pé nǹkan kan lè ṣọ́ ti ń jáburú ọmọ ti ń jáburú gan ìgbà tó wá gbọ́n tán tó wá rí pé wàá pé ẹ̀hẹ́n aburú wa lè ṣe mí báyìí òkà lọ́mọ wa fi wá sọ káàkiri gbúrú àwọn nǹkan yìí iṣẹ́ bọ̀ pẹ̀lú ọlọ́run ọba ni kò dìgbà tí ìyàbá lè títà ń pè ní pé ẹbọ oríta mẹ́rin wọn náà ẹni àwọn lọ kọ́nà kọ́nà kọ́nà kọ́nà káàkiri lójú ìlú ẹ̀ mọ̀ bá so omi pé yẹn gan tá à ń sọ yẹn gan kò yí àwọn èèyàn náà pé aburú ni burú àwọn nǹkan yìí ní tí mùsùlùmí gbọdọ̀ kọ́kọ́ mà òun náà ni pé àkọ́kọ́ tọ́lọ́wọ́n bá ṣe ní èèwọ̀ fún wa òun ni ẹbọ ẹbọ yẹn ó gbọdọ̀ wá yéèyàn yékéyéké ẹ̀wọ̀n méjì mo ti kà ní nípa ìṣọ́ orí wọ́n mi ẹlòmíì lóka ẹlòmíì tí ò lóka onígbẹ́rẹ́ ti ń sín ẹlòmíì ò nígbẹ́rẹ́

kí ni tó kí ni ìtumọ̀ eléyìí aláwọ̀ ni aláàfin ọlọ́wọ̀ kájú náà ni à tí ájò ló wá pélé yìí ájò tọ́lọ̀ nínú ọkọ̀ anábì kọ́ wa ó ṣàdúrà ní ṣe kòròsí yìí ṣe ámẹ́nà ṣe kúlọ̀ ọ̀fẹ́ fọ́lá kúrọ̀sì náà ó ṣọ́ ọlọ́wọ́ máa bá ọ ẹ́ ṣe bí òkà yìí ṣe bí irin ni aburú báwọn náà ni wọ́n lọ wọ́n lọ wọ́n ti pláyà lọ wọ́n ti di pé wọ́n wá kí bọ̀ wọ́ lọ́wọ́ tòun fún un ní ọmọ wa ṣọ́ọ̀ ṣùgbọ́n àwọn nǹkan yìí náà ni ọmọ mùsùlùmí gbọdọ̀ mọ̀ lọ́gbọdọ̀ yé tó wàlá sí àmà kátó wálé àwọn tọ̀tẹ̀ àwọn tó ní pé ó kọ ẹ̀sìn àwọn tó wá fi ń ṣògbọ́n àwọn nǹkan yìí ẹlòmíì lè ní òkà yìí ọ̀làwọ̀ yàtọ̀ mọ́kà làwọn fi rẹ́ ta ló bì ọ́ kò fi ọ̀làwọ̀ yàtọ̀ mọ́kà rẹ́ tí wàá tó bá kọ́ra láti rẹ òkà yìí ta ló bì ọ́ tó àdìkẹ́ lómi kan di nǹkan kan wé wọ́n ní pa àwọn àwọn tani kókó àwọn ti nìkan àwọn afi awọ pa àwọn nìkan máa tó kọ́ kò sẹ́ni tó bì ọ́ wúro eléyìí ẹ̀ bọ́ ní pẹ̀lú ọlọ́wọ́ bá ìjọta nẹ́bí sallallahu alaihi wasallam rí ẹnìkan tó fi irú rẹ̀ sára ànẹ́bí sallallahu ẹni yẹn ànẹ́bí wa ń bi pé kí ni tó kí ni tó mẹ́lẹ̀ yìí ó ní mínà lówó àhànà ó ní ọmọ ń rẹ̀ òun ni àìsàn mú un lọ́wọ́ ni ẹ̀yà òun fi ń ṣe ìṣúra ni ànẹ́bí law mitta wa hiya alayk ma aflahta abadan ànẹ́bí tó bẹ́ẹ̀ lé kú pẹ̀lú nǹkan yìí ó ní là láéláé ó lè là ẹni pé iná ọlọ́run lọ́ọ̀rà sí yẹn yẹn tó ẹ̀wà ni mo ní pé ẹ̀bọ ṣíṣe ẹ̀wọ̀n kan ẹ̀bọ lérí ọ̀rọ̀ ẹ̀wọ̀n láì tí n bá ní kí n bẹ̀rẹ̀ kí n mọ bọ́dọ̀ ẹ̀lẹ́bọ̀ yìí

níbo ló wà sọ ẹ méjì káàrin yẹn ó dá fìtínà lẹ́ẹ̀kan sọ yín dẹ́lẹ́bọ ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn nìkan lágbára ń bẹ lọ́wọ́ rẹ̀ ọlọ́run ọba nìkan náà ló lè fa burú kó lè yọ̀ǹda ká burú ṣèyàn tí ò bá yọ̀ǹda ká burú ṣèyàn burú ò ní ṣe ọ́ ẹwà àwọn tọmọ láwọn ńlá burú lọ́wọ́ gan láwọn lásàsí àwọn ní kíní kan àwọn ní ohun gbò wọn àwọn bó ṣe sẹ́lómi wọn ni kò mú ẹwà òbí ṣe tán ah, náà tó wá gbogbo àwọn nǹkan yẹn lèyẹn ní mùsùlùmí gbọdọ̀ yí ó gbọdọ̀ yí mùsùlùmí tó kí n ó gbà pé àrídì kí ẹnìkan lè dín ikù àbí kí nìkan lè ní kọ́pọ̀ subhanallah alazim gbogbo àwọn nǹkan yẹn ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run torí ẹ̀tọ́ ọlọ́run ọba náà ló ń gbé sí ibòmíràn ẹlòmíì tó bá sọ pé kí ni ṣe ọba yìí yóò ní ayé ní ń ni kí ni òjò gárí láyé ni òjò ń ga àbà ah, ah, àbà so gbogbo àwọn iṣẹ́ tó lọ́wọ́ wọn ń ṣe nípa ẹnìkan kan ọ̀ka ẹjẹ́ ọ̀rá lẹ́kàn tí wà pẹ̀lú mọ̀nàsábà kọ̀déyà tó ma ewúrú iṣẹ́ tó lọ́wọ́ bá máa ń ṣe òun náà ní kọ́ rọ òjò kalẹ̀ tó lọ́wọ́ bá ló rọ òjò tó lọ́wọ́ bá ló lè rọ ó rọrùn tó lọ́wọ́ bá ló tó lè kó le ewu lẹ́nu jọ́ mẹ́ta yìí gbogbo àwọn àfáàmì gan táwọn èlòyìn mọ̀ lọ lè ń pẹ̀lú ìṣẹ̀lẹ̀ síbi tó àwọn tẹ́lọ̀ lè sábà ní ìsìn àwọn aláfáàlù mẹ́mẹ́ tí ó ti òjò yìí sí wọn lé lọ òjò sílé wọn lọ kí ló tí wọn ò kápá kí wọn ní kójò mọ́ sílé àwọn tó pé ń jọ ibẹ̀ lẹ́fi mọ̀ pé gbogbo ń ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní innal ladhina tad'una min dunillah la yamliku la yakhluqu gbogbo àwọn tẹ́ lọ lè ń sábà àwọn bàbá kan àwọn ẹni kan àwọn alágbára àwọn ológun kan láyé akílùkù tó gbàgbà wọn ló ní wà láì pa wọn ká ìsinsin láti dá fún un lè dá ìsinsin ọlọ́wà ni ṣètì ẹ̀rí tí mo kọ́ gbé ilẹ̀ ọ̀hún jìnnà wọ́n ní wà ń yẹ sílùbù ọmọdé gbàgbó ṣe àn láyé sàn kébó òní ìhò tí ìsinsin bá gbà nǹkan lọ́wọ́ wọn n ò tó bẹ̀ kan gbà nǹkan yẹn padà lọ́wọ́ ìsinsin ìsinsin tó bá mú nǹkan n ò lè rí ìgbà padà lọ́wọ́ rẹ̀ wọ́n àtẹ̀yìn tẹ́ lọ lè ń bá yẹn ọlẹ́nu gbogbo yín ọlẹ́nu gbogbo yín èèyàn kan yẹ lẹ́bọ ni kó wá fò ní ìrẹ́ sọ́dọ̀ àwọn àtẹ́kẹ́ àwọn ẹ̀yà àwọn ẹni tí wọ́n bá gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run rèé àwọn ẹni tí àwọn sáàmù lọ fẹ̀yìntì ní àwọn náà nìkan ń jálé wọn yìí fẹ́ òjò jálé wọn ẹ̀rì ṣùgbúrú àwọn nǹkan yìí lẹ́sìn mọ̀ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó nìkan nìkan kan olóńdarí atẹ́gùn kí èèyàn máa ṣe bọ pẹ̀lú ọlọ́wọ́ bá tá à ń sọ yìí ìpè ẹlòmíì lẹ́yìn ọlọ́run ẹ̀bọ ni kí wọ́n pe àfáà kan pe àfáà kan kí wọ́n gbàgbé wa bẹ̀kọ́sì jẹ̀lání bẹ̀pẹ̀ pẹ̀lú wa gbogbo tá à ń ka gbogbo tí ń bẹ ń lu yìí náà ni o tó ti ń bẹ káàkiri Yorùbá yìí lórúkọ ẹ̀sìn lórúkọ ẹ̀sìn mọ pàmẹ́dà Tìjání pé Ibrahim Niyasi pé àmẹ́dà Tìjání pé kìnìún kan lábẹ́ kọ́lé Jẹ̀lání pé gbogbo àwọn àfáà wọn kọ́ mọ́ pé wọ́n pè wọ́n gbogbo àwọn tí wọ́n náà ń lu iná wọ́n pè wọ́n àbá kínní lábàtí pé wọ́n kàn wá balẹ̀ wàláhì azim ẹbọ ní pẹ̀lú ọlọ́wọ́ bá alọ́lọ́wọ́ ní ẹmọ́ pẹ̀lú mi wala tad'u ma Allahi ilahan akhar ẹ gbọ́dọ̀ pẹ̀lú mi pẹ̀lú èmi ọ̀nà tẹ́lá ti ń pè ní nìkan nìkan ní kẹ́ máa pè so ẹ wá wo ewu tí ń bẹ níbi kìíní yìí òun ni pé àkọ́kọ́ bí wọn bá ti ṣe ń pe ẹlòmí kọ́lá ìyá rẹ ò pé kúrò ti kú dàbí ń bẹ ni ìyá mi hey ìyá mi ọmọ dọ́wọ́ bàbá mi ọmọ dọ́wọ́ tẹ́rẹ àdéhù táwọn èèyàn kan lu inú àdéhù táwọn èèyàn kan lu inú láti ìtẹ́ ẹ̀ bá wọn lè tẹ́ bá rí gbogbo àwọn bàbá tí wọ́n ti nínú tàbí nílùú yìí ẹ lè má gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tí à ń pe ṣéwù à ń pe kíníkà yìí àlérí lára wọn ẹ lérí lẹ́nu wọn. tùgbàtọ́rọ̀ sufi wọlé ẹ̀hìn tọ̀ríkà wọlé ìjàníyà kàdíyà wọlé ìjàní ṣíríkù dáhùrẹ̀ tó gẹ́rẹ̀ lọ́wọ́ ló ti bẹ̀rẹ̀ àgbọ̀ bí tó ti àbá límì gbà wá o àbá límì mọ́ pé yọ wá lóṣòro àbá àwọn rí gbogbo àwọn eléyìí àwọn ṣéwù yìí àwọn rí wọn táwọn èèyàn ń pè wọn ọ̀yá mọ́ngọ̀dá fi ṣídẹ̀ tí ń wọ́ká àbẹ̀ tí ń fanadi alẹ́lẹ̀ jẹ́ ilá ní ṣe ìkòtọ̀rí kan ẹ̀rí bá wọn. ipe tí wọ́n tí ṣòro bá bá ọ tí fìtínà bá ṣẹlẹ̀ sí ọ rùkọ́rì jẹ́ lánàá ni kò pè é. يا شيخ إبراهيم غوث للورى أقسني بغيثك فالمنى تنفي الكرى أتم باون تو تيبا من ياسنا إن تردنا إلى الأمان فتصل أحمد تيجاني gbogbo ṣe lóríṣiríṣi tẹ́ máa gbọ́nu ṣèdákun sí ọlọ́run làwọn ẹni yìí ni tó kí ni ìyàtọ̀ wa pẹ̀lú ẹni tó ń pe Ògún tó ń pe Ọbàtálá tó ń pe òòṣà wàláhì alazim àyá al-Qur'an ó clear pé gbogbo bí wọ́n bá ti ń pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba tí wọ́n ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ò lè ní fọkànbalẹ̀ ò lè ní fọkànbalẹ̀ kò lè sí fọkànbalẹ̀ ẹ̀sìn kò lè sí fọkànbalẹ̀ ayé kò lè sí nítorí ẹ̀ka rán nìyẹn bàbá ńlá ìtàbá ni ọlọ́run burú nílé ọlọ́run tẹ̀lú nílùú fọkànbalẹ̀ wà láàbí káwọn afá kan dìde kan ja ogun ní kan ja ẹbọ ní ogun kan ja ẹbọ ní ogun ah, kọ́ra ní tí ò pamọ́ tí ò pamọ́ kí n dámọ̀ challenge àwọn èèyàn lórí rédíò pé hey kílẹ̀ ń wò kílẹ̀ ń wò a nílùú yìí wọ́n ń wú odidi èèyàn ó kú subhanallah ilẹ̀ azim ọmọ kékeré ọ̀dọ́ kan sì gbé lọ lódidi níjọ́ kẹtàjọ́ tí wọ́n sin lójú ìlú yìí náà ni o láàánú lọ́lọ́lọ́lọ́ yìí náà ni o níbo làwọn èèyàn wà ń yìí níbo ẹ̀gbọ́ yìí ò àníràríwò yóò ké lórí rédíò kẹ pariwo táwọn èèyàn níbo náà ń gbé lọ àwọn tó ń jẹun kí níbo náà ń gbé lọ so ọlọmọ ṣàtàánú fún wa òun náà ní pé Ọlọ́run subhanahu wa ta'ala ìgbà tó ń ṣàlàyé nípa ọ̀rọ̀ ẹbọ ìmú nǹkan mi fọlọ́ pẹ̀lú ọlọ́run ìgbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún nǹkan mi ọlọ́run ọba ní ṣe rí ọlọ́run nínú suratu al-An'am ó ní alladhina الأنعام آية 82 الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون olùwà ní sẹ́rí gbogbo ẹni tó bá ń jẹ́ olùgbàgbọ́ òdodo orí o ti jẹ́ mùsùlùmí tán lẹ́yìn ìgbà tó jẹ́ mùsùlùmí walam yalbisu imanahum bi zulmi ọ̀ wá jíkẹ́ bọ kó papọ̀ mọ́ ìmánì rẹ̀ zulmu níbẹ̀ wọn ẹbọ níjẹ́ bẹ̀ ṣírk ọ̀ wá jíkẹ́ ẹbọ papọ̀ mọ́ ìgbàgbọ́ rẹ̀ ó jìnà sẹ́bọ tẹ́fẹ́tẹ́fẹ́ ìjìnà sẹ́bọ ulaika ikele amn ló wá ní àwọn ènìyàn ọkàn wọn sì balẹ̀ ọkàn wọn balẹ̀ tí a bá ti rí lò tí ò sí fọkàn balẹ̀ ńbẹ tájẹ́gùn jì ń jẹ́ wù ń ṣe ẹ̀ ń kálukọ́ lọ́mọ iṣẹ́ ara rẹ̀ ẹ̀wọ̀n tó pọ̀ nínú ìlú yín sẹ́yìn nìkan ni ẹ̀yìn nìkan ń bẹ́ ń lò ní ẹ̀wọ̀n tó ta kéèké àfi tó akọ́kọ́ bá kẹwàá níwá àdánwò ni àmọ́ àárí pàdánwò lélẹ̀ yà á náà rí aburú àárí tí ń ṣẹlẹ̀ fa gbogbo ara àárí tí ń ṣẹlẹ̀ àárí tí ń ṣẹlẹ̀ ó lójú àfà tó lè jáde bọ́ta tí ó jáde bọ́ta tó ní gbogbo tí ń sọ látẹ̀ kan èyí mọ́ ń bẹ̀ o wàláhì ẹni tó bá jẹun súnà ló lè jáde bọ́ta lónìí èmi o ìlóńdè èmi o ìnípàrọ̀ èmi o ní esin gbẹrẹ èmi o ní ejò nǹkan èmi o ní efọ̀mu èmi o ní efiwẹ́ẹ̀ èmi egún èmi elọ èmi esàtàkùsà èmi epéyàn pé dèdè níta lẹ́bi ní kí n ṣe nìkan ní í ṣe olójú olójú tòṣírò eléyìí láwa ni a fẹ́ rí fọkànbalẹ̀ àá ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní ọlọ́ni wa'ada Allahu alladhina amanu minkum la yastakhlifannahum fil ardi kama istakhlafa alladhina min qablihim ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني ولا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون سورة النور آية 55 الله سبحانه وتعالى ó ní gbogbo ẹ̀yin mùsùlùmí mo ṣàdéhùn fún yín ṣàdéhùn wípé yín ṣe àwọn nǹkan ìmèrèmèrè fún yín ẹ̀ ń jẹ́ mùsùlùmí ẹ̀ ń jólúgbàgbọ́ ẹ̀ ń ṣiṣẹ́ eré mo wá ní àwọn ìmèrèmèrè tó mìíràn tí ń ṣe fún yín àwọn kò ní pé lẹ́yìn sàkìlìfàn náà ń fẹ́ ard máa jẹ́ kí àwọn ni wọ́n mọ̀ darí orílẹ̀ ayé yìí ẹ̀yin lẹ́mọ̀ darí orílẹ̀ ayé kàmọ́ sàkìlìfà lẹ́dí náà mi kọ́ bìlẹ̀ báwọn tó ṣáwájú sí ń darí orílẹ̀ ayé wọn lè yùbàdìlá náà hùn mi bá dé àwọn fi amúnà lẹ́rù bá ń bá àwọn ìfìwọ́n lọ́kàn balẹ̀ ìfìwọ́n lọ́kàn ìlú tó bá jìnà sí ẹbọ fi lọ́kàn balẹ̀ ìdákejì rẹ̀ kọ̀ fún mùkálàfà rẹ̀ òun náà ni pé ẹni tí ó bá ti jìnà sẹ́bọ ìlú tí ó bá ti jìnà sẹ́bọ òun lè rí fọkànbalẹ̀ òun lè rí fọkànbalẹ̀ so ìfọkànbalẹ̀ ò lè sí àfikún ọlọ́run bá kó ṣàánú fún wa ọlọ́wà ní tẹ́wọ̀n tó rí fọkànbalẹ̀ tẹ́ẹ̀sì fẹsẹ̀ múlẹ̀ lórí ayé tó gbẹ́yìn lẹ́mọ̀ darí ayé bákan náà gbogbo tó bá ti ń payín láyà tẹ́ẹ̀rí fọkànbalẹ̀ ńbẹ̀ bákan náà ẹ̀sìn yín tẹ́ẹ̀ fẹsẹ̀ múlẹ̀ tẹ́ẹ̀ mọ̀ sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ẹnu kọ̀ǹdíṣàn kan náà ni yọ ẹ̀bùdú náà ní ẹ̀ka máa tẹ̀mí ọ̀la ń ṣe kú náà bí iṣẹ́ àn ẹ̀ gbọ́dọ̀ ṣẹbọ rárá so kọ̀ǹdíṣàn tí ẹ̀rọ fi ń rí àánú ọlọ́run ọba nìyẹn ṣẹ̀dákun kálukú wa hmm. ẹ̀rí òjò rọ̀ òjò oṣù oríṣiríṣiríṣiríṣi ìdààmú kálukú ọmọ bó ṣe ma kò sí ń tọ̀hún kò sí alágbára òun tí ẹ̀mí rí kálukú ká padà sọ́dọ̀ ọlọ́run ọba ká má bí ẹ̀tọ́ ọlọ́run níbi ká pè níbi ká bẹ̀ ká máa gbé sọ́dọ̀ ẹlòmíì fún ọkọ̀ mọ́ṣẹ́ àtàwọn fún wa jẹ́ kí n gbé àwọn kọ́ọ̀lù kankan tí a bá rí gbé náà. Aleykum salaam wa rahmatulah wa barakatuh. Naam, ẹ káwọ̀. Naam. Ẹni tí ní jọ̀hún náà bí abára wa àti bára wa, ọ̀pọ̀lọpọ̀ àwa ni wọ́n kọ́ bí ìlà fún àti ìlà lùbẹ́. Láti wú ẹni bẹ́ẹ̀, kí ni ìṣẹ̀wọ̀n ọ̀rọ̀ sọ sísọ lérí rẹ níbẹ̀ tó bára rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe bá rẹ̀ báyìí nìkú kọ́ni ní ń tàkù rẹ̀ níbẹ̀ báyìí báyìí nìkú. ẹni tó bá kọlà kò sí wàhálà fún kọlà àwọn òbí tó bá kọ fún náà tí wọn mọ wọn òṣèlú ọ̀hún. so àwọn tí ẹni tó àwọn tó wà ní sáà ń gbọ́ oríṣiríṣi pé kò dáa kò bá ń pálẹ̀ nílẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n kọ̀ sínú pé rọrùn àwọn kọ́ ò ìrẹ́ lè mọ ìṣẹ̀lẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ kó náà kó sàmì náà. aleykum salaam wa rahmatulah. àdúrà wà látàkiri yàtà. náà ẹ káàbọ̀. ẹ̀rọ àwọn kókó tẹ̀ yìí ó yé wa lẹ́kùnrẹ́rẹ́ but káwọn àáfàá yòókù bá dé rí rédíò ní sí ọ̀tọ̀ ní tí wọ́n máa wá sọ àìlójútì ní àìlójútì ni wọ́n máa tẹnu mọ́. kí nísìnyí tí mò ń sọ̀rọ̀ yìí kò wà affected bí agbára yẹn máa mọ èèyàn ń gbìyànjú látara pé ní ọlọ́rọ̀ ẹ̀sìn. tó àwọn tí wọ́n jẹ́ pé ní wọ́n ń ṣe ìwà tó ẹlẹ́sẹ̀ bá ń jìyà hmm. aláìmọ̀ náà jẹ́ bẹ́ẹ̀ni kó láfẹ́ síra wa báyìí bẹ́ẹ̀ni ṣe rí iná láti ń rọ àwọn àfáà ẹ̀ sí challenge wọn ni pé ẹran tó ẹsẹ̀ ẹran gbogbo ẹ̀ tó bá ń jẹ́ àfáà sí ẹ̀sìn ọlọ́run ọba yé tó sì fẹ́ kí ó yí àrùn èèyàn kọ́kọ́ tó kọ́ mọ̀pẹ̀ wọ́n ti ń ṣe wáyà kọ́ra là ń kà lóríṣiríṣi kó láyé sí ìmẹ́nu kan ara àdìsá nẹ́bí sallallahu alaihi tó bí ìdùnnú láì sàálà tó bá di ní ọjọ́ mẹ́jọ tó Ah, fún àwọn tí a bá fẹ́ pè mí sí orí nọ́mbà mi ní ẹ̀yìn ètò zero eight one zero thirty three fifty one wa rahmatulahi wa barakatuhu.